pẹ̀lú ìrọ̀lẹ́ àdìsàfà ọ̀rọ̀ bọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sàlàyé báwo ni ikú ó ti pa ẹ̀ka wá fún ọ̀rọ̀ báwo ni ikú ó pa ẹni tó náà bá ya olùyapa ọlọ́run. eléyìí lè jẹ́ dáṣẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ lórí ẹ̀kọ́. tòun ó dùn rí wọn ó sì pọ̀ débi pé wọ́n ti tòkó ibi tó dùn yẹn bá lè rí ma náà ni wọ́n á rí wọn ní wọ́n pọ̀ ẹ̀tọ́ náà bá jẹ́ olùyàpá àti ọlọ́run olùkọ́tọ́ náà àwọn aláìka ẹ̀ náà wọ́n dábàá náà ṣùgbọ́n ibẹ̀ ni wọ́n gba ẹ̀mí sí tí wọ́n máa gbé e lókè tí gbogbo àwọn ọ̀láìkà wọ́n kó kíákíá kókó wọ́n sílẹ̀kùn náà làwọn bẹ̀rẹ̀ sílẹ̀kùn fún wọn láti wọlé tí àwọn ọ̀láìkà kọ̀ fún wọn abẹ́rẹ́ wọn. ẹ̀mí tó dá àwọn olùwàgbé kọjá lọ tó lóun tó dá yìí wọ́n mọ̀ wá dá tó tọ̀ pẹ̀lú tó dá àwọn àdúgbò láyé. títí yóò dọ̀dọ̀ lọ́wọ́ ìgbà yẹn bẹ àlọ́mọ̀bẹ ó bẹ síra wọn nígbàgbọ́ bí ànábì wọn lọ́gbàgbọ́ wà á béèrè wọn yìí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ tó bá ti pàṣẹ àwọn béèrè alátìgbẹ́ náà ti bẹ́ẹ̀ ni ànábì náà ti bẹ́ẹ̀ ni wọ́n bá lọ tààrí ìwọ jẹ́ ẹsẹ̀ mẹ́fà yẹn tó tó wọ́n ní àní ọlọ́run yóò wá bẹ́ẹ̀ ní déédéé tó ti bẹ́ẹ̀ bá ti rí mi. ìgbẹ́ wà gba ẹ̀mí ẹ̀ tí bá ti mú ẹ̀mí náà kọjá lọ gbogbo àwọn tí wọ́n bá ń sàkó àwọn ẹ̀dá ọlọ́run àwọn aláìkẹ́ wọn ká òun kúkú wò lélẹ̀ tá a lé nínú òun kó òun ti lọ yìí wọ́n wá dá òun náà pẹ̀lú ọkọ̀ burú jù nínú àwọn ọkọ̀ tó ń lọ sí wọn àbí pé wọn àbí pé nígbà tó wà lẹ́yìn. wọ́n wá gbé ẹ̀mí lọ wọ́n wá gbé dé. ثم قرأ رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم لا تفتح لهم أبواب abẹ wọn ní jábàbí yẹn náà òun ló kọ. إلا استعلمانيا فتقرأ روحه فتقرأ روحه طرحا لا تقرأ روحه لا تقرأ روحه يبنون واجب يمين لا تقرأ هذا wọ́n ti àbúrò ẹ̀ bẹ́ẹ̀ lọ́tọ̀kẹ́ lẹ́yìn bàtà lẹ́nu sọ ilé ìta لين أدوان ومن أعوذ بالله من الشيطان الرجيم ومن يشرك بالله فكأنما مر من السماء وتخطفه الطير أو تهوي به الريح أو تهوي به الريح في ومن يشرك بالله gbogbo ẹni tí ọba ti lórí kú pẹ̀lú ọlọ́run gbogbo ẹ̀tọ́ bá ti lórí kú pẹ̀lú ọlọ́run tó tún rí nǹkan míì tó yẹ kó ọmọ wáyé fún ẹgbẹ̀fọ́ náà tó dá wa torí nǹkan míì tó kó tẹ̀yẹ̀ wá ń lọ́wọ́ ní tẹ̀yẹ̀ wá ń gbé káàkiri. àwọn káwé nìyí rí àbí kápẹ́ nìkan kọ́ wa lẹ́nu tẹ̀ lọ́dọ̀ wọn náà ṣe káàkiri rè látàkùn gbé káàkiri fún ìmọ̀ká ní ìṣẹ̀fẹ̀ yìí láàyè ìṣẹ̀fẹ̀ tí àjò náà dá ooru wá ń gbé káàkiri jẹ̀mọ́. ẹ wo sípá ti kẹ́ ọ́

ها bá a ti síra wa yìí ọlọ́run ọmọ kọ̀ọ̀kan ó ká ló kó jura wa lọ. báwa nígbà tó bá wọ̀ ọ́ nínú ẹni tó ọ̀kan mọ́ wa tó tó lè ní nǹkan méjì gbàgbọ́ lọ́wọ́. ìtara ẹni jẹ́ ìwúwo ìtara ẹni jẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣeré ìfọ́pọ́lọ́ ìṣẹ̀lẹ̀ ìṣeré ẹ̀ẹ́. látara ilé yìí alábẹ̀yẹ tó wà tó sọ ẹ̀ lè pé làá lè di ọmọ ní abájọ wa sọ ilé yìí tán ẹ̀rí ga sẹ́yìn pé ìbéèrè tó bẹ̀rẹ̀ lọ́wọ́. Dalam semua kata kita menjaga kekuatan dan juga kita kena menjaga ini. Ejak menjaga kekuatan dan juga kekuatan. Kita akan menjaga kekuatan ìnáwó ọkùnrin tó wà á bẹ pé tó bá ṣe bẹ́lẹ̀ ní ẹjọ́. y por